ẹ rí i pé oríṣiríṣi ni a ti gbọ́ tó ń lọ ní gbogbo àgbáyé ló torí pé ẹ̀ tẹ́ bá wo bàbá wa tó jókòó tì wá kò sí tí àìtí gbọ́ tán láti bí ọ̀sẹ̀ mẹ́fà sí wákàtí ẹ èmi kọ́ ni mo ní ọ̀rọ̀ lénìí nítorí pé ẹni tó ní ọ̀rọ̀ fún rẹ̀ ó ti wà lórí ìjókòó a fún wọn pé wọ́n láǹfààní tí Ọlọ́run fún wọn ní ìmọ̀ àti òye nítorí pé wọ́n kì í ṣọmọdé ẹlòmíì rò pé bóyá ẹni tó ṣẹ̀ jáde lánàá ni ẹlòmíì rò pé bóyá ó wá fame ẹlòmíì rò pé bóyá politician kan gbowó fún ni ẹlòmíì rò pé bóyá tó bá dákẹ́ tí wọ́n sọ̀rọ̀ wọ́n mọ tó ń ṣe àwọn afẹnu ara wọn sọ gbogbo tó yẹ kí ẹ gbọ́ gbogbo ẹ̀ náà kọ́ la máa gbọ́ lálẹ́ yìí àmọ́ gbogbo ọmọ káàárọ̀ òjìrè níbikíbi tí ẹ ti láǹfààní àti máa wò wá akọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ àwọn gbogbo àwọn bàbá wa a lè má ṣe ká má dúpẹ́ lọ́wọ́ àwọn ọba wa nítorí pé àwọn ọba wa gbogbo ìgbà tá a bá ń dúpẹ́ lọ́wọ́ wọn nítorí pé a mọ̀ pé wọ́n wà lẹ́yìn wa ni a dúpẹ́ lọ́wọ́ bàbá wa Professor Banji Akintoye àwọn ni bàbá wa ti ìlànà ọmọ Oòduà a ní wá ṣe ká má dúpẹ́ lọ́wọ́ bàbá wa Ìbà Gani Adams àmọ́ lẹ́ǹkan sí ṣé ẹ̀yin gangan ni mo rí yìí nítorí pé gbogbo èèyàn sọ pé ẹ ti miss ẹ wọ́n ní Chief Igboho ó miss ẹ bá ń kí gbogbo aráalé pé ẹ bá ń kí gbogbo aráalé. mo kí gbogbo ọmọ yorùbá nílé lóko lẹ́yìn odi mo kí ọlọ́run tó ní mí ọba tó ṣẹ̀dá wa sí orílẹ̀ ayé tá a wà yìí ọlọ́run ló ní gbogbo nǹkan láyé òun ló lo gbogbo tó sì lè so gbogbo ọlọ́run bá olódùmarè kò ní jẹ́ ká parẹ́ torí pé ọlọ́run ọba tó dá wa òun ló mọ èrò ọkàn rẹ̀ tó fi ní awálé ayé so gbogbo èrò gbogbo nǹkan rere tọ́lọ́run ń ṣe ìpèsè kalẹ̀ fún wa nílẹ̀ yorùbá ọlọ́run yóò dá wa lóhùn lórí láìpẹ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run lẹ́yìn náà mo dúpẹ́ lọ́wọ́ bàbá mi àti ìyá tó bí mi sílé ayé bó tilẹ̀ jẹ́ pé bàbá ti kú ṣùgbọ́n ìyá wa ọ̀pọ̀ ẹni fọlọ́n kọ́ lọ́n bá mi tẹ́ bàbá mi sáfẹ́fẹ́ rẹ̀ lẹ́yìn náà mo kí gbogbo àwọn kábíyèsí wa káàkiri bẹ̀rẹ̀ látòrí bàbá wa aláàfin ọ̀yọ́ ikú bàbá yìí aláṣẹ kejì òrìṣà kábíyèsí o mo kí bàbá wa ọ̀ọ́ni ọ̀fìfẹ́ ọ̀jájá ọlọ́njẹ́mi wọ́n gùn kábíyèsí o lẹ́yìn náà mo kí gbogbo àwọn bàbá wa kábíyèsí wa àtàwùjá kábíyèsí kádópẹ́ lórí mo kí bàbá wa àtàwùjá ọ̀fọ̀ṣogbo mo kí bàbá wa eh, eh, tìmì ọ̀fẹ́ dẹ́ a kí bàbá wa kábíyèsí eh, ọ̀fẹ́ akíolú ọ̀fẹ́ gbá a kí bàbá wa àwùjalẹ̀ ọ̀fẹ́ gbá mo kí kábíyèsí wa. Eh, ìjẹ̀bú àwùjalẹ̀ ọ̀fù ìjẹ̀bú ẹ má bínú àdẹ̀kí bàbá wa náà ní èkó eh, bàbá wa akínolú ti ìlú èkó akínwọn gbogbo ọba torí pé mi ò mọ́kọ gbogbo orú ọba mo wá kí bàbá wa olúbàdàn fi ìbàdàn láà nílùú tá a wà yìí lẹ́yìn náà mo kí bàbá mi kábíyèsí olúgbọ́n bàbá dáadáa bàbá dáadáa tó dúró ti ọmọ yorùbá tó sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọba yorùbá àdúpẹ́ lọ́wọ́ wọn mo kí kábíyèsí oníkẹrẹ òfin kẹrẹ àwọn ọba nìyẹn tí a lè rán jáde ẹ mo kí wọn a kí gbogbo ọba alẹ yorùbá a ọba àkúrẹ́ mo kí ọba oǹdó mo kí ọba ọ̀fà ọlọ́fà ọ̀fọ̀fà bàbá dáadáa làwọn náà mo kí ẹlẹ́rìn mo sáà kí gbogbo ọba tó wà nílẹ̀ yorùbá pátápátá adé ọ̀pẹ lórí bàtà ọ̀pẹ lẹ́sẹ̀ ọlọ́run ẹ jẹ́ kí ẹ̀mí yóò gùn fún wa mo tún tún bàbá mi olúgbọ́n kí lẹ́ẹ̀kan sí mo dẹ̀ kí oníkẹrẹ lẹ́ẹ̀kan sí bàbá mi olúfọ́n adé tí wọ́n kú ọlọ́run bá mi ṣe àforíjì fún wọn torí wọ́n wá síbí wọ́n wá síbí wọ́n sọ̀rọ̀ ọlọ́run ọba òun ni ọba tó ní gbogbo nǹkan lọ́dọ̀ ọlọ́run ọba òun lọ́ba tó lẹ̀mí òun ló sì mọ àkókò so ẹnìkan ọmọgbà tẹnìkan ó kú agànfin dẹrù bara wa ní ọlọ́run lọ́mọgbà tí kálukú wáyé òun ló sì mọ̀gbà tá a lọ ọlọ́run bá a ṣe kó ṣe àforíjì fún bàbá ó dẹ̀ tẹ̀ wọ́n sí afẹ́fẹ́ rẹ̀ torí pé ohun tá a fi ń sọ eléyìí náà ni pé ẹ jẹ́ kí a ṣe dáadáa káwọn èèyàn lè sọ ń pa wa nǹkan tá à ń jà fún yìí ẹni tó bá gbé rẹ̀ lẹ̀ ṣe ẹ wúru bàbá tó kábíyèsí ẹ oní fún adé tó kú yẹn kọ̀mọ̀kún ó kú tó fi sọ ọ̀rọ̀ tó sọ yẹn at least ọ̀rọ̀ tó sọ yẹn kò ní kó lẹ̀ yóò sì rí àbọ̀ rẹ̀ jẹ́ pé àwọn ọmọ yẹn mo délé Sunday mo sì gbà mọ̀ràn pé kọ́mọ padà kọ́mọ jẹ́ kọ́ rẹ̀ òun lórí ìgbésẹ̀ tó gbé yẹn bàbá gbà mí mọ̀ràn náà tí ọmọ pọlọ́jọ́ ti dé Ọlọ́run bá foríjì wọn àmín lẹ́yìn náà mo kí bàbá mi Ayọ̀ Adébánjọ kọ́lọ́n jẹ́ kẹ́mi bàbá ogun àmín kọ́lọ́n dẹ̀ jẹ́ kí wọ́n lè kó wa dé ilẹ̀ ìlérí àmín kí wọ́n lè rí àbọ̀ rẹ̀ jẹ́ fún àwọn bàbá wa tí wọ́n wà ní inú ibi táwa táwé tó wà nù lẹ̀ tó lè jẹ́ pé ọlọ́run nìkan òun ló ló mọ gbogbo nǹkan òun ló sì lo ohun gbogbo tó lè so ohun gbogbo mo kí bàbá mi Ayọ̀ Adébánjọ bàbá dáadáa ni wọn ọ̀rọ̀ ń bọ̀ lórí ẹ̀ lẹ́yìn náà a bàbá wọ Báṣẹjọ́ ọlọ́run jẹ́ mi tiwọn náà gùn mo dẹ̀ wá kí bàbá mi bàbá Akíntóyè bàbá dáadáa àbá tí ọlọ́run lò fún gbogbo ọmọ yorùbá bọ́ ló pé bẹ̀rẹ̀ jẹ́ pé gbọ́n náà lọ́lọ́run lò papọ̀ ṣùgbọ́n ọlọ́run tó máa ń lò wá yàtọ̀ síra wa kọ́lọ́n jẹ́ bàbá wa ogun kọ́n dẹ̀ lè kó adélẹ̀ lérí mo kí bàbá mi kan aig alápẹ̀nẹ tún jí alápẹ̀nẹ bàbá mi dáadáa ni wọn bàbá mi ni bàbá yẹn tó jẹ́ pé gbogbo ìgbà ni wọ́n máa ń mọ́nítọ̀ mi gbogbo ìgbésẹ̀ mi ni wọ́n sì máa ń tẹ̀lé wọ́n máa ń fún mi mo kí gbogbo àwọn èèyàn tí mi lè dárúkọ káàkiri orílẹ̀ àìta wáyé àtẹn tó ṣe wá lórí tìjẹ́ ọmọ abíóyè tìjẹ́ ìjàbẹ́ brọ́dà mi ṣe dáadáa fún wa mo kí andro màálù bíi twenty ní andro kó wá bí tó ní àmọ́ fi dáná oúnjẹ fáwọn èèyàn fẹ́ẹ́ náà mọ̀ bẹ́ẹ̀ àwọn èèyàn nìyẹn lẹ́yìn náà wá kí gbogbo ọmọ Yorùbá pátápátá lẹ́ẹ̀kan sí ọlọ́run ràn wá lọ́wọ́ yóò tì wá lẹ́yìn yóò sì gbé wa dé ilẹ̀ ìlérí ẹ rí i pé oríṣiríṣi ọ̀rọ̀ ti lọ lójú afẹ́fẹ́ wọ́n jí Sunday Igboho gbé wọ́n Sunday Igboho is missing Sunday Igboho is what Sunday Igboho àwọn mẹ́rin ló ti gbowó lóyìn ọ wá sá lọ tó ọlọ́run ọba ìwọlọba tó rí gbogbo nǹkan tẹ̀yìn ò rí wọ́n ló sì ní ẹ̀mí tó bá jẹ́ pé mo gba owó kan lọ́wọ́ olóṣèlú mo wá sá sẹ́yìn ọlọ́run kò bí mi kò sì fi ṣèdájọ́ mi lórí nǹkan tí mo gbé lọ́wọ́ ṣùgbọ́n tí mo bá gbó lọ́wọ́ olóṣèlú kan ọlọ́run ọba ràn lọ́wọ́ kọ́ gbálẹ̀ yorùbá fún mi kọ́ dẹ̀ jẹ́ kó gbálẹ̀ yorùbá yìí fún wa kọ́ dẹ̀ jẹ́ kórúkọ mi wà ń bẹ̀ mo kí bàbá mi ààrẹ ọ̀nà kakanfò ìbà Gani Adams torí pé àwọn ni wọ́n jẹ́ olórí wa lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí àdẹ́gbọ́dọ̀ mọ́ ṣe nǹkan ká mọ̀ fi tí wọ́n mo kí àwọn náà gbogbo nǹkan láyé tọ́lọ́run ni oríṣiríṣi ọ̀rọ̀ ti wá lọ káàkiri Sunday Igboho ti miss Sunday Igboho ti sálọ Sunday Igboho ti ṣe nǹkan wẹ́ẹ́ ọlọ́run rí mi pé mi ò miss mi ò dẹ̀ sá lọ torí pé ọmọ akẹ́ni mi mi ìsòjò ẹrù ọ̀dẹ̀ bà mí mo dẹ̀ dúpẹ́ ló gbogbo àwọn tó ń fún wa ní information náà pé wọ́n fẹ́ dá sídì sí wa lára wọ́n fẹ́ ju bọ́ọ̀mù mo dúpẹ́ lọ́wọ́ ẹni yẹn ọlọ́run ò ní jẹ́ kójú tì í adúpẹ́ lọ́wọ́ ẹni tó ń náà fún information lẹ̀ pé wọ́n fẹ́ gún mi lábẹ́rẹ́ tí wọ́n bá rí mi mú èmi dẹ̀ dìgbàgbọ́ pé ẹni tọ́lọ́run ò mú ẹ̀dá ò lè mú ọlọ́run ò sì ní mú wa ọlọ́run rí pé gbogbo nǹkan tí mo ń ṣe yìí mò ń gbìyànjú ni ẹwúrú prado mi tí wọ́n gbédè yẹn sí oríṣiríṣi ọ̀rọ̀ ti lọ lórí ẹ̀ mo ti ra nǹkan mi láti last year november dubai mo ti rà á mo dẹ̀ ra àwọn gbogbo àwọn bọ́sì tí wá ń dé lóríṣiríṣi mo ti ra nǹkan mi láti november last year mo fẹ́ fi prado yẹn sọdún tẹ́lẹ̀ ni bàá ọlọ́run ló ní gbogbo nǹkan lọ́dọ̀ ó jẹ́ kó late olóṣèlú tí ọba wa lè fún mi lówó tó gbówó kan fún mi ní kọ̀rọ̀ kan tí ò sọ ọlọ́run bá tọ́ láyé tọ́lọ́run yóò bínú sí wo olóṣèlú bẹ́ẹ̀ tó bá lè jáde kó sọ̀rọ̀ olóṣèlú tó bá fún mi lówó tó gbówó fún mi pé kí n mọ̀ dá sọ́rọ̀ yorùbá ní sàmọ́ kí n sún sẹ́yìn kí n sẹnu fẹ́m tó o bá lè sọ̀rọ̀ jáde ọlọ́run dà lámọ̀rí rẹ̀ wò yóò sì dàgbọ̀n kan rẹ̀ wò gbogbo olóṣèlú tó bá fún mi ló mo fẹ́ kọ́ jáde bó o bá lè sọ sọ́ọ́ sínú pépà kọ́ dẹ̀ dárúkọ rẹ̀ kọ́ dẹ̀ fèpè lé kó búra sí i atọ́ba tẹ́lẹ̀ lèmi náà kó tó jọba àwọn náà èso lòsì bẹ́ẹ̀ náà so gbogbo nǹkan tá à ń ṣe yìí adúpẹ́ ológun àwọn tí ń dá tọrọ pọ́pọ̀ tó ń fi ràn wá lọ́wọ́ náà aláwọn kan tó ń fún wa ní nǹkan tó ní àmọ́ dárúkọ tó jọmọ yorùbá káàkiri wọ́n fún wa ní nǹkan ló ìgbà ẹmọ dàkọ mi ọya ẹmọ bí tó lọ tí wọ́n ń dùn sí nǹkan tó wọ́n mọ̀ pé ilé ìta ń ṣe yìí no go back ni Yorùbá ti lọ Yorùbá ti lọ ọ̀pọ̀lọpọ̀ kẹjẹ pé ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti ọkọ̀ nua lọkọ̀ gbàlá Yorùbá Yorùbá ọkọ̀ nua ni wọ́n tọ̀ ọ̀bá tì sí inú ọkọ̀ ní kó tètè jókòó níbi tó dáa ọmọ ti pé ó padà gan mọ́tò tó bá dẹ̀ gan mọ́tò ó padà jábọ́ so kíkálukú ó jẹ́ ká jọ parapọ̀ ká yìí lásìkò ọkọ̀ gbàlá lọkọ̀ ilẹ̀ Yorùbá nìsan no going back no going back ni yorùbá nation là ń fẹ́ mo gbóríṣiríṣi rumors táwọn kan lọ ń parọ́ mọ́ bàbá mi ayọ̀ adébánjọ pé bàbá sọ wípé àwọn ò fẹ́ yorùbá nation pé ìsọtúnrin ehm, làwọn fẹ́ baba ò sọ bẹ́ẹ̀ gbogbo bàbá ti sọ fún pé àwọn ò fẹ́ yorùbá nation baba. kàn baba. parọ́ mọ́ bàbá bàbá bàbá baba sọ bẹ́ẹ̀ wọ́n ní bàbá ọbásanjọ́ ní bàbá ọbásanjọ́ bàbá ọbásanjọ́ tó pé àwọn ò fẹ́ ìsọtúnrin yorùbá nation làwọn àbẹ́ àwọn ò fẹ́ yorùbá nation ìsọtúnrin làwọn bàbá ò sọ bẹ́ẹ̀ mo bàbá Ọbásanjọ́ ti sọ pé mo jẹ́rìí bàbá lẹ́yìn ọgbọ̀n òní sí bẹ́ẹ̀ bàbá ti sọ bẹ́ẹ̀ pàwọn ọ̀fẹ́ Yorùbá nìsan bàbá lè sọ bẹ́ẹ̀ hmm. bàbá lè sọ bẹ́ẹ̀ wọ́n parọ́ mọ́ wọn ni inú bàbá gan òdùn sí ohun tí ń ṣẹlẹ̀ sí Yorùbá náà àbọ̀wò náà fẹ́ lọ jẹ́ fún àwọn bàbá olóòtọ́ bá kú àbọ̀wò tí bàbá Adéwájú ọba gba Yorùbá kọ́ gba Yorùbá nìsan kó tó lọ àbọ̀wò náà fẹ́ lọ jẹ́ fún àwọn bàbá olówó àbọ̀wò wa lórí pé kí Yorùbá gbogbo àwọn ọba wa tí ń bẹ tí mo dákọ ìkọsọba kankan tó gbowó lọ́wọ́ olóṣèlú kankan bí kankan ìkọsọba kankan tó gbowó lọ́wọ́ Buhari rọni gbogbo ẹnu mo fi sọ ìkọsọba kankan tó gbowó lọ́wọ́ Buhari bí kankan ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba náà ń pè mí náà tí mo tèmi èmi náà ń pè tọ́wọ́n dẹ̀ ń bá mi sọ̀rọ̀ pé gbangbangbang làwọn ń bẹ lẹ́yìn wa àwọn ò lè mọ ṣe fídíò báwa ṣe ń ṣe fídíò ni táwọn bẹ́tò lọ mo dẹ̀ rọ gbogbo àwọn tá à ń ṣe rálì lórí Yorùbá ṣe mọ́ jẹ́ ká bá àwọn ọlọ́pàá Yorùbá jà àwọn ọlọ́pàá Yorùbá ń bẹ lẹ́yìn wa gbangbangbang ẹ mọ̀ jẹ́ ká bọ́lọ́pàá jà kò sí tọ́kàn ẹ̀pọ̀ lọ́lọ́pàá ìjọba nàìjíríà lálàáṣe mọ́ kò ní ní ká bọ́lọ́pàá jà ọlọ́pàá ní gbogbo nǹkan ẹ̀ bá ní respect adẹ níwá ìrẹ̀lẹ̀ èmi ò fẹ́ ká mọ bọ́lọ́pàá jà káàkiri ẹ mọ̀ jẹ́ ká dà lóru ká mọ bọ́lọ́pàá jà bá a ṣe rọra ń ṣe peaceful rally wa ẹ ká mọ bà lọ bẹ́ẹ̀ kò síbi tá à ní gbé rally dé àgbèdè kò àgbèkọjá èkó ní jẹ́pà ní bọ́lá àníta ní ọ̀dà lọ́nà ta ló tó bẹ́ẹ̀ àwọn kan sọ̀rọ̀ ẹ̀yìn ní jèrè ẹnìkan nìkan nìkan mìíràn dákò yẹn pé irọ́ à ń bọ̀ lẹ́kọ̀ọ́ ọ̀ṣun ẹ má gbàgbé ọ̀ṣun ni on the fifteen next week next week ni a ti fẹ́ ṣe peaceful rally wa lórí yorùbá nation no going back ni ọlọ́run ti gbà á fún wa ọlọ́run ti gbà á fún wa à ń lọ sọ́ọ̀sùn lọ́n the fifteen fún rally yorùbá nation òní ni on the eight twenty twenty one. bí gómìnà bá ń bá wa jà yóò ní ká mọ́ tàǹkì gbogbo ọlọ́pàá àtọ́jọ́ ọmọ ọlọ́lé wa ni kò sí bẹ́ẹ̀ àwọn sọ́jà tí wọ́n ń yọ wá bí tí wọ́n fẹ́ mú wa tó ń wá lóru tó ń yọ kọ́rọ́kọ́rọ́ kiri àwọn ọmọ tó ń ṣe ni wọn ò mọ̀ pé àwọn ọmọ sẹ́kù ńlé hmm. wọ́n ti bílíù pé Sunday Igboho sí ńlé wọn ò mọ̀ pé àwọn ọmọ ń bẹ ńlé ọlọ́run bẹ ńlé ọlọ́run la fi sọ́lé wa ń bí bẹ́ẹ̀ bá bí kódà kí wọ́n sì lé lọ́dún kan àwọn ọmọ tí ń bẹ ń bí ẹ̀ lè dá wọn mú so gbogbo ẹni tẹ́ wá ń yọ wá lóru tẹ́ ń pẹ́ wá jí mi gbé ẹ̀ lè jẹ́ mi gbé ẹ̀ lè jí mi gbé ẹ̀ tí jà àwọn ọmọ Yorùbá tó mọ̀ mí mọ̀ pé mi ì tí ì jànà mi ì dẹ̀ tí ì bínú mi ì tí ì bínú Ọlọ́run fún mi lágbára pọ̀ mo lágbára láti wọnú ilé yẹn láì tilẹ̀kùn mo ní lọ́wọ́ bàbá mi mo jogún ẹ̀ lọ bàbá mi ni ọlọ́run mo jogún gbogbo agbára tọ́lọ́run fún mi yìí lọ́dọ̀ bàbá mi ni mi ì dẹ̀ tí ì bẹ́ẹ̀ nìkan kẹjà ohun tí mò ń sọ ni pé gbogbo ẹ̀yin Fúlàní tẹ́ ẹ ń gbé àwọn èèyàn wa pa tẹ́ ń kidnap wa tẹ́ ẹ wo ọ̀nà èkó nìsín àlèdánilá lẹ́ńbẹ̀ mu mo ní kí mo ń fi àsìkò yìí mo tún ń túnjọba nàìjíríà ìlú nàìjíríà mo tún ń tú president muhammadu buhari mo tún ń fi àsìkò yìí nígbà ní márùn kó bá wa palẹ̀ gbogbo fúlàní ajínigbé kóun lẹ̀ yorùbá àfẹ́ wọn mọ́ we don't want fúlàní uh, eh, bandit, and herdsmen in our land here again àfẹ́ wọn mọ́. We are fighting for our language. Then I'm fighting for Yoruba land. I don't need to speak any English on this matter. Hmm. yeah. Ilẹ̀ Yorùbá ni mo wà. This is Yoruba land. Then English is not my language. Monia ní àṣẹ láti pa Yoruba. Ohun tí mo wá ń bẹ ìjọba Nàìjíríà fún lẹ́ẹ̀kan sí ni pé kí ìjọba Buhari wọ́n dákun kí wọ́n wa sọ fún gbogbo àwọn ọmọ Fúlàní tí wọ́n kó sí gbogbo ilẹ̀ Yorùbá àwọn ni wọ́n kó wọn wá wọ́n kó wọn padà àfẹ́ wọn mọ́ Yorùbá níbílẹ̀ Yorùbá wọ̀ mọ́ àmọ́ ìlú wa Yorùbá nìsàn làwa fẹ́ no going back dẹ̀ ni gbogbo ẹnu mo fi ń sọ ọ́ gbogbo ẹni tẹrù pé kò sí lẹ́yìn mi náà ń bẹ lẹ́yìn mi ìfẹ́ mọ dárúkọ tọ́ra àwọn bàbá mi kan ni mo dá ọkọ kí n sá mo bẹ́tò lọ ẹ wo ruwan kú mi náà Fani Káyọ̀dé gbágbágbá ló dúró lẹ́yìn mi àwọn ọmọ ọkọ Yorùbá nìyẹn ọmọ ọkọ Yorùbá ni Fani ẹ lè mọ bú kẹ sọ ohun tó bá wù í pẹ̀lú ẹ ẹ̀yin lè mọ tẹ́ ẹ rí kọ̀kẹ́ mi ó ń bẹ lẹ́yìn mi gbangba fàdékàyọ̀dé ń bẹ lẹ́yìn mi gbangbangba ni ọmọ ọkọ yorùbá gidi ni fàdékàyọ̀dé ọ̀nkú mi mẹ́ gbangbangba ni ń bẹ lẹ́yìn mẹ́ ó ní bí wọ́n bá pè mí sí ẹni mẹ́tì kí n pè wọ́n àyè agbọ́dọ̀ jọ débẹ̀ ni n gbọ́dọ̀ dá lọ́bẹ̀ ohun tó fẹ́ ṣe fún mi òun fẹ́ rí kí n dẹ̀ gbọ́dọ̀ já mi lórí yorùbá nìsan kí n ló going back kí n mọ bí tó lọ kò sí nǹkan kan tó fẹ́ ṣe mí ẹni tẹ́mi mọ̀ kó dúró tì mí nìyẹn kì í ṣe tẹ́ ń yọ sùtì ètè wọ́n ni wọ́n á ń parọ́ èkìtì wọ́n ló ní àgbọ̀dọ̀ wá ṣe rálì lẹ́kìtì mo ló ti sọ kí lẹ́ ń parọ́ mọ́ gọ́vnà fẹ́ ọmọ yorùbá àtàtà ní fáyemí ọmọ yorùbá tó ṣe ṣáájú ni kí ẹ ti pé kẹ́ mọ́ parọ́ mọ́ gbọ́n gọ́vnà wa wọ̀nyẹn ẹ lè mọ́ parọ́ mọ́ bẹ́ẹ̀ náà ń parọ́ mọ́ gọ́vnà akérèdọ́lù akérèdọ́lù ti pẹ́ tó ti sọ̀pọ́ọ̀tì wa tá ń bọ̀ lóńdó láìpẹ́ ètò ìpóhùn gan ni yóò tún yóò tún kó ètò tí ó kó mọ́tò jáde tí ó tẹ̀lé wa à ń bọ̀ lóńdó à ń lọ Kwara gbogbo ilẹ̀ yorùbá láàdé tí kinní kankan ò ní ṣẹlẹ̀ ẹ wo lé ní ìsìn mọ̀ ń bọ̀ lọ́dí ìrókò mbẹ́ yẹn o tẹ́ fi mọ̀ pé Yorùbá ní láti ronú nìyẹn hmm. a ní láti ronú kí ló ṣẹlẹ̀ bàbá mo wá ń bọ̀ èmi àti àbúrò mi tó wà mí ni wọ́n bá dorin fún wa níbi ìrókò ọ̀rọ̀ tí mò ń sọ yìí gbogbo ẹni tí máa program tó bá ń bẹ̀ lé ni ọmọ pé bó ṣe ní mo ti ń sọ lọkùnrin Fúlàní yẹn mo fi Ọlọ́run tó ní ẹ̀mí mi búra fún yín Fúlàní ni máa ń nu custom tó du irin sí ẹnu mọ́tò mi wọ́n á bọ́ lẹ̀ bí ah, ọwọ́ wèrè ni wèrè ń ṣe ọ́ ni ọwọ́ ya àwèrè ní ní orílẹ̀ baba mi ló ti ń durin fún mi lọ́ba yarí wa lọ gbébọn ó lóun yìnbọn mọ́ mi mọ́ ah! ó yìnbọn tó bá ti ní tàkọ́kọ́ tó bá ti dún pàù tó yí kejì ẹ̀kẹta wọ́n gbé ọgbìn ni ọba dìjà èmi nìkan àtàbúrò mi ta wà náà kọ̀ lábẹ́ sí báwọn jà ń bẹ̀ bọ́ngbà tá a fi seju. ọmọ Yorùbá ti yade. adé àwọn ọmọ Yorùbá ti dé bí omi ó ti dèṣù ọ̀rọ̀ èmi mò ń sọ yìí ó ti dèṣù gbogbo àwọn tó ń bá mi sọ̀rọ̀ ń bẹ̀ àti tó pe rẹ̀ ní deputy controller àti tó pe rẹ̀ ní assistant controller gbogbo wọn pátápátá fúlàní ni wọn wọn wá kó àwọn ọmọ tiwa tó jẹ́ yorùbá wọn kó wọn lọ sínú igbó boko haram wọn lọ pa wọn wọn wá káwọn ọmọ tiwọn wọn kó wọn lẹ yorùbá ẹ wo orú ọmọ àìsà tó rí ẹdì tí ń ka wa ń bí báyìí tó kó bíi bíi bíi bíi one sixty five billion ó sì kó jẹ nǹkan kan ò sì ṣẹlẹ̀ for example ẹ wo iye owó tí magu kó jẹ olórí EFCC ẹ wo iye owó tóun nìkan kó jẹ tó bá jẹ́ pé ọmọ Yorùbá ni magu wà láyọ̀ wà lẹ́wọ̀n dìsín èló ni bàbá mi ọmọ ọ̀la yìí Tafa Balógun èló ló kó jẹ láyé bàbá Ọbásanjọ́ tí wọ́n fi sọ bàbá dẹlẹ́wọ̀n torí pé bàbá jẹ́ Yorùbá ni ẹ ti understand ẹ wo iye ẹ wo iye tí magu nìkan kó jẹ nìkan fúnra ẹ kó jẹ wọ́n tún fún ní ambassador kìnìkan aisha ọmọ ta something years wọ́n fi ẹ́ǹdì tínkà nílẹ̀ bàbá tiwa níbí lẹ́kọ̀ọ́ ó wá gbé bíi one are something billion jẹ wọ́n wá ní kí wọ́n suspend díẹ̀ náà wọ́n tún gbé another fúlàní wa bẹ́ẹ̀ lórí ilẹ̀ wa ẹ̀yin ọmọ yorùbá ẹ̀sẹ̀ ẹ̀ẹ́dẹ̀ tají ẹ̀ tún mọ sọ̀rọ̀ ẹ̀yìn ẹ̀ tún mọ bú mi kí mo ṣe fún tẹ̀ ń bú mi ẹni wọn èmi mèsì mo rò pé ẹ ti wọ wèrè ta ló mèsì ta ni ó jí ń gbé èmi ò kó lé mi sókà kò sẹ́ni tí ó jí mi gbé ta ni ta ni ta ni ó jí mi gbé ta gbé ta ni lórí pé mo ń béèrè láti ẹ̀tọ́ fún àwọn bàbá fáwọn èèyàn mi ẹ wo iye ọmọ Yorùbá tí wọ́n ti pa wọ́n tún ń parọ́ wọn láti kú fún mi lówó àtìkù tó bá fún mi lówó tó bá lè bọ́ta wọ́n bá gbọ́ Yorùbá wọ́n tu ọ fún àwọn tó gbọ́ Yorùbá ó sọ fún ọ láwùsá tí n bá rà àtìkù àtìkù ní kọ́ lọ́n bẹ́ẹ̀ lọ́mi tó bá jẹ́ pé àtìkù fún mi lówó tàbọ́ bá fọwọ́ rán èèyàn sí mi gan kọ̀rọ̀ tátìkù ọba ẹ jáde kó ṣe fídíò yóò parẹ́ tọmọtọmọ ni èmi ò gbowó tọ́ tátìkù fún mi lówó tátìkù ọba lè sọ tàbí kọ́ ọ̀ràn ẹ̀kọ́ bá sọ jáde pé mo fún gbòó lówó yóò parẹ́ tọmọtọmọ ni èmi ò gbowó lọ́wọ́ àtìkù kankan tí n bá dẹ̀ gbowó lọ́wọ́ àtìkù tàbí mo ti ẹ̀ gbowó kèé sàtìkù nìkan gan ká ní mo ti ẹ̀ lọ gbowó lọ́wọ́ olóṣèlú kan ipe gbà Sunday mo sọ̀rọ̀ lórí Yorùbá nìṣẹ́ mo lọ sápamọ́ tí mi ń bá sọ kọ́lọ̀ dọ̀rọ̀ mi rú láyé èmi ò gbowó lọ́wọ́ olóṣèlú kankan mhm. àwọn èèyàn mi nǹkan ń bẹ tí wọ́n jẹ́ èèyàn ńlá tí wọ́n fún mi ní support lábẹ́lẹ̀ tí wọ́n fún mi ní nǹkan tó yẹ gbà gbà gba five hundred thousand gba one million mo fi ràn án lọ́wọ́ wọn bẹ́ tó lọ wọ́n bẹ táwọn Yorùbá mọ̀ tí wọ́n lè jọmọ Yorùbá tàtà àwọn yẹn là ń bá ṣe so fún díẹ̀ yìí mo rọ gbogbo ẹ̀yọ́ ọmọ Yorùbá ẹ jẹ́ àṣẹra wa lọ́kàn bí tí nǹkan dédó Yorùbá ti lọ ọ̀rẹ́dì no going back ní àti Nàìjíríà mọ́ ọ̀sìn bó ọ̀rọ̀ ẹ̀sìn bó ok ọ̀pọ̀lọpọ̀ ń pè mí kírísítẹ́nì jòwó ti dé ṣọ́ọ̀ṣì kẹ́yìn èmi tẹ́ ń pè kírísítẹ́nì yìí nísìnyí níjọ́ mo ti dé sọ́ọ̀sì adúgbọ́lọ́lá adúgbọ́lọ́gbọ́ àfáwà lálálálá tán dìde tán sọ̀pọ̀tù wa adẹ̀dúgbọ́ ẹwọ ẹwọ àwọn wòlíì tán dìde tán ti ń dìde tán sọ̀rọ̀ ẹ̀yin tẹ̀dẹ̀ ń na ẹ mọ̀ rí nà mọ́ èmi sẹ́ńtẹ́ mọ̀ fìrí nà dẹ́rùbà ẹ̀ olóyè Sunday Igboho èyí bẹ́ẹ̀ ẹ̀wọ́n jẹ ẹ sọ́ra ẹ wọ́n kó gun bọ̀ wọ́n fẹ́ gbé yín ta ni wọ́n ń gbé ta ni. èmi gangan èmi gangan ẹ mọ jẹun ń ta ní bá jẹun ń ta sínú yàrá ni kí wọ́n ti jẹun ní kí ni gbogbo òrìnà ìrìnà tẹ́ ẹ̀rí sí mi kí n tó bẹ̀rẹ̀ ètò tá à ń ṣe ẹ mọ òrìnà mọ ìrìnà tẹ́ ẹ̀rí ìrìnà déètì tí òbó gbòmìnira ni kẹ́ ẹ mọ rí ẹ̀fẹ̀ mi lẹ̀ ẹ mọ òrìnà sí mi ẹ mọ òrìnà sí déètì òmìnira yìí pẹ̀tọ̀ ìjọba ẹni déètì òmìnira ọjà lọ pátápátá o then àwọn àwọn àfàdúrà jagun tí ń fi àdúrà jagun fún wa pé nǹkan kan gbọdọ̀ sí wa àwọn ni ká mọ̀ dúpẹ́ lọ́wọ́ wọn jù ẹ wo èèyàn tí ń ṣe àdúrà fún wa lẹ́yìn wa ẹwú ọmọ ogun tá a kó síta tá a ń lọ láyọ̀ tá a ń bá àmọ́ mọ̀ ẹ̀yin lẹni ká mọ́ sọ̀rọ̀ mọ́ ni mo fi dákẹ́ àdẹ̀mbẹ́tò lọ ní wẹ́rẹ́wẹ́rẹ́ lábẹ́lẹ̀ ṣùgbọ́n ní ìsìn àbẹ́tò lọ ní wẹ́rẹ́wẹ́rẹ́ lábẹ́lẹ̀ mọ́ àbẹ́tò lọ ní gbangba ká mọ́ sọ̀rọ̀ mọ́ bó àmọ́ sọ̀rọ̀ gbẹ́ báyìí gan kí ló dé gan. wọn ní wo GoFundMe lẹ fi ra mọ́tò. èmi àdìsọ ọmọ aládìkún Ọlọ́run rínú mi pé mi gba GoFundMe kankan mi ò gba GoFundMe o Ọlọ́run dẹ̀ rínú mi o so bí ẹni tó rẹ̀ sí GoFundMe tó bá lè sọ fún kó GoFundMe kan fún mi kò bá ọ̀tà mi ò ní sọ̀rọ̀ lórí ẹ̀jù bẹ́ẹ̀ lọ ìgbà GoFundMe mọ́tò mi mo ti rà láti November mọ́tò tọ́dẹ̀ wọ́n ju mọ́tò ẹ̀gẹ́ lọ ń bẹnu ọgbà mi ń bí tọ́ wọ́n jù lọ dáadáa tọ́ wọ́n ju Prado lọ dáadáa bẹnu ọgbà mi ń bí èló ń ta Prado mo ní G-Wagon mo ní autobiography inú ilé ń bí mo ní GLE inú ilé mi GLE fọ́ abẹ́ four fifty two thousand and twenty two thousand and nineteen gbogbo ẹkún ló lórí jìnnìsì big man ni mí nà án owó gan fún mi mo fẹ́ ra prado prado bò ẹ̀wé bọ́ọ̀sì tí mo rà dálẹ̀ ni èló ni mo gbà bí gọ́fọ̀mà tí mo fẹ́ fi ra mọ́tò prado tó yẹ sixty five million sixty five million mo ra nǹkan mi mo dẹ̀ ra bọ́ọ̀sì yìí tẹ́ wọ́n mẹ́yẹ̀ mo ra ẹni seventeen mo ra àwọn bọ́ọ̀sì kọ̀ọ̀kan ẹni seventeen seventeen million tẹ́rọ̀bà ẹ tó bá mi ra mọ́tò yẹn dùbẹ̀ ẹ̀ ń pè ní bàbá olówó ní two thousand and twenty november tí àrò bà ni mo ra nǹkan mi bẹ́ẹ̀ rí pé zero kilometre kan lọ ẹ̀yọ́ mọ́tẹ́ lọ kó lẹ́kọ̀ọ́ kí lẹ bá ń lójú aago zero kilometre dubai mo dẹ̀ ti rà á gbogbo àwọn bọ́ọ̀sì àti prado yẹn dubai mo ti ra nǹkan mi èmi dẹ̀ kẹ̀ ra bọ́ọ̀sì àwọn bọ́ọ̀sì sì yẹn pé táwọn ọmọ mi bá fẹ́ dé láti abroad ọlọ́run bùn lọ́mọ wọn ó dókó comfortable ní kálukú gbádùn ara ẹ̀ ọyẹ́ ọmọ pẹ́sẹ́ wọn látàrí ni mo fi rà á tí mi dẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ Yorùbá lápadà mọ́ fi ṣe mo dẹ̀ ra Prado mi pé n fi ṣe December ni mi ò gbó ṣùgbọ́n tèmi ń jẹ́ kẹ́ mọ̀ ni pé lórí ọ̀rọ̀ Yorùbá nìsàn yìí no going back ni a lè padà torí pé a ti débi tá à ń lọ tán hmm. kí la fẹ́ padà fún nígbà tá a ti débi tá à ń lọ kí ni a fẹ́ padà fún so gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì join tètè join wa kò sẹ́lẹ̀ ẹ̀sán ní twenty twenty three ọdún yìí náà ni Yorùbá ó lọ tá a pín ẹ jẹ́ kẹ́nu wá ọjọ́ kò ní ẹ má jẹ́ ká bú àwọn bàbá wa mọ́ ẹ má bú ọba kankan mọ́ mi ò fàyè sí kẹ́ni kankan bú ọba kankan ẹ má bú ọba ẹ má sọpọ̀ ọba kankan gbowó bí Buhari bá fáwọn ọba olówó owó sàrà ló fún wọn owó tó ti jẹran àwọn bàbá wa tí wọ́n ti kó jẹ táwọn àyíṣà wọn ti kó jẹ ni wọ́n ń dá padà ẹ dẹ̀ mọ́ bọ́lọ́pàá kankan jà ẹ jẹ́ ká mọ̀ ṣe wa ní peaceful ohun tí mo tún sọ ni pé ẹ sọ fún Buhari ẹni tó bá mọ̀ ọ́ tí ò bá gbọ́ yorùbá ẹ sọ fún láwùsá bí ó sì gba ọsẹ sọ fún iléèbó pé àfẹ́ fúlàní kankan lórí ilẹ̀ bàbá wa mọ́ àfẹ́ fúlàní báńdíìtì kankan lórí ilẹ̀ yorùbá mímọ́ iṣẹ́ dẹ̀ ti bẹ̀rẹ̀ láti monday fúnra mi màá mọ wọgbó ti fúlàní báyìí mo sọ fún gbogbo ẹ̀yin fúlàní tẹ̀ ń bẹnu bo ilẹ̀ yorùbá pé ẹ palẹ̀ ẹrù yín mọ́ iṣẹ́ ti bẹ̀rẹ̀ lórí yín fúnra mi mo fẹ́ mọ wọnú gbó tì yín mi ò ní sọ̀rọ̀ kí wọ́n ṣe bẹ́ẹ̀ o láti monday lọ àlàáfíà gbọ́dọ̀ wà lórí ilẹ̀ yorùbá agbọ́dọ̀ gbọ́pọ́n jẹ́ nìkan kan gbẹ́bí kàbí wọ́n ń dá títí mọ́tò tó mú hmm. láti monday lọ níṣẹ́ ti bẹ̀rẹ̀ mọ̀rẹ̀ ti bọ́ọ̀sì ti dé dáadáa táwọn ọmọ ọmọ lò wọnú gbó iṣẹ́ ti bẹ̀rẹ̀ afẹ́ wọgbó tira afẹ́ jọ ọmọ báwa la nílé ọmọ fẹ́ fi yorùbá hàn wọ́n afẹ́ jẹ́ kẹ́ mọ̀ pé yorùbá yàtọ̀ sí fúlàní gbogbo ọmọ tẹ́ kó lọ́wọ́ ẹ sùúrù láì gbà lọ́wọ́ yín ìsílẹ̀ gbogbo onúgbó la fẹ́ fẹ́ atẹ́gùn sí gbogbo onúgbó lẹ yorùbá la fẹ́ fi àtàtúrò nígbà tí yorùbá tá a bá tètè jẹ́ káwọn pípín mọ̀ pa lé tá a bá gbòmìnira tán wọ́n fẹ́ mọ gba báńdìrì wa wọlé a gbọ́dọ̀ táìtì gbogbo báńdìrì wa láti ṣe lọ ni. tó ti ń ṣe eh, yorùbá dẹ̀ ní igi gogoro mọ́ gun mi lójú òkèèrè lè yóò ti mọ dọ́ǹjẹ o. tó ti ń ṣe. ká tó máa bọ́rọ̀ lọ àmọ̀ràn wo gan-an lẹ fẹ́ fún gbogbo ọmọ káàárọ̀ òjìrè àmọ̀ràn gan-an lẹ fẹ́ fún gbogbo wa. àmọ̀ràn tí mo fẹ́ fún gbogbo ọmọ Yorùbá mi tí nǹkan dúdú sí ni pé Ọlọ́run ti ṣeun ẹ̀yin náà fúnra ẹni tó bá lójú nu yín ó ti rí pé Ọlọ́run ti ṣeun àwọn díẹ̀ tó kù ẹ̀jẹ̀ àṣìra wa lọ́kàn ká ṣìra wa lóṣùṣù ọwọ́ ká lè mọ̀ rí àwọn èèyàn kọ̀ọ̀kan tí ń jẹ lọ́dọ̀ àwọn olóṣèlú yẹn kán mọ lọ bá wọn tó ti yẹn sìn a máa máa rí àwọn kọ̀ọ̀kan tí wọ́n ń jẹ lọ́dọ̀ wọn tí ó sì mọ lọ bá wọn ẹ fà wọn yún lẹ̀ wọn ò lè dá wa mú ibi táwa ń lọ làwa ń lọ no going back ni èmi gbogbo ni mo fi ń sọ ìwọ tó o bá fún mi lówó ní kọ̀rọ̀ pé kí mọ̀ sí yorùbá ní sẹ̀mọ́ mo ti ń tapu ẹ̀ tó o bá tètè bọ́ta lórí tó fún mi kó tètè bọ́ta kó wà lè wá rówó rẹ̀ gbà padà kó tètè bọ́ta no going back lọ́rọ̀ yorùbá ní sàn ẹ̀ kò sóòtà ẹ̀ lè gbé fún mi tẹ́fẹ́ fi stop mi lórí ọ̀rọ̀ yorùbá ní sàn yẹn kò dẹ́sẹ́ tó lè stop mi àfọlọ́n tó ni mi ẹ̀ lè pa mí ẹ̀ gbàgbé ẹ̀yin wo pátá ni ẹ da sí ìsìta ńlá bẹ́ẹ̀ wá ń ṣe eré ẹ jù ta ní bọ́ǹbù bọ́ǹbù kọ́ ẹ ju ara lẹ́ràn gbogbo ẹ̀ ń ṣe bẹ́ẹ̀ bá ju bọ́ǹbù èmi ọ̀rọ̀ ara sí láti sí lọ́gà àmọ̀ ọ̀rẹ́ ara síra wa gan gbogbo ẹ̀ tí wọ́n ti sọ̀pọ̀tì wa mọ̀ ọ̀rẹ́ ara sí gan ẹ má jẹ́ náà bí mi ẹ má jẹ́ bínú sọ̀rọ̀ ẹlẹ́ni wọ́n mọ̀ sọ̀rọ̀ wọn ẹ tí wọ́n ti sọ̀pọ̀tì wa gan àmọ̀ ọ̀rẹ́ ara sí ni á fi Yorùbá hàn yín. ẹ bàbá wa mo mọ̀ pé àwọn tó ń wò yín tó ń gbọ́ yín ọkàn wọn ṣẹ̀fẹ̀ máa balẹ̀ torí pé láti bí ọ̀sẹ̀ bíi mẹ́fà awuyewuye tó lọ káàkiri yẹn ó mìlú díẹ̀ adẹ̀fẹ́ yé wọn pé kò séwu. gbogbo ọmọ Yorùbá tí ọkàn mi pé báyà wọn jí mi gbé wọn ò jí mi gbé ẹ fọkàn balẹ̀ ìfẹ́ mi lẹ ní nǹkan gbogbo fún yín ìgbé kankan fún yín bọ̀ ìfẹ́ mi lẹ ní ẹ fọkàn balẹ̀ ìwọ̀n ò jí ń gbé ìwọ̀n ò mèsì ẹ fọkàn balẹ̀ so ẹ jẹ́ ká tún múra díẹ̀ sí múra díẹ̀ sí inú mi dàdọ̀ pé gbogbo ẹ tẹ́ ń tẹ̀lé mi tẹ́ ń bá mi jáde rálì tí mò ń pàṣẹ fún ẹ̀yin náà rí pé tán bá ti mú yín ni mò ń gbà yín lẹ̀ lọ́wọ́ kan kò sẹ́ni kankan tí ó mú yín bí kankan kò sọ́lọ́pàá kankan tí ó mú yín ẹ̀tọ́ wa là ń béèrè fún ẹ̀tọ́ wa ẹ̀tọ́ wa là ń béèrè kò sẹ́ni kankan tó dẹ̀ lè dẹ́rù bà lórí ilẹ̀ wa ẹ gbàgbé kò sí gọ́ọ̀mẹ̀ kankan tí ó ní ká mọ̀ṣẹ́ rálì sẹ́ẹ̀tì owó. ó dẹ̀ under United Nations chapter. bí o tẹ̀ sí lọ́ndà United Nations gangan ilẹ̀ Yorùbá lèmi mọ́kànlá orí ilẹ̀ Yorùbá la wà á ṣe rálì bí o sí lọ́dà yorùbá ní sàbẹ́ abẹ́ united nation kí lọ́kàn mi kà lọ́dà nation united nation ẹ̀kúrẹ́ mu united nation ẹ̀kúrẹ́ united nation bọ́ bá wù yìí ẹ wá tètè bá tẹ bá fẹ́ ẹ tètè bá wa ṣe ká tètè pẹ́ tọ́wọ́ dẹ̀ wù yìí gan yọjú á pín fúnra wa bẹ́ẹ̀ wá pín fúnra wa gan bọ́ bá wù london ọ yọjú kẹ wá tètè pín ẹ̀yin náà lẹ bà ẹ̀yin náà lẹ dàrú ẹ̀yin british ẹ̀yin british kó náà ní ẹ̀yin london wẹ̀rẹ̀ ẹ̀yin náà lẹ dá kó bá wa ẹ̀yin náà gbẹ́gbẹ́ra fáwùsá èyí London London náà ló gbàgbára fáwọsá ní Fúlàní fi ń pàṣẹ lórí wa ẹ wòye Fúlàní six million owó tó six million one control over two hundred something million people ṣé mo Yorùbá jẹ́ búkù ni aláàbá ń ṣe mọ́ ah ẹ mọ̀ wípé nígbà tí Nuhu fẹ́ tọkọ̀ Nuhu fẹ́ sí ó ń ké díẹ̀ díẹ̀ pé ẹ̀yin ẹ̀yin èèyàn mi yẹ gbọ́ èmi ọkọ̀ yìí tó bá ti sí omi ó gbé yín lọ ọkọ̀ yìí láàfin ló gbà tómi tí jí omi tọ́lọ́ ọkọ̀ gbàrà lọ́kọ̀ yorùbá nìsan ẹni tí ọba èyí tẹ jẹ́ ìmìnira bàbá wa torí vip àti fàyè síìtì tí ń lẹ́nu vip tẹ́ ìjókòó tẹ bá lọ tarúgbó bá gán mọ́tò tó bá bọ́lẹ̀ lórí express ẹ̀ kù ni o ẹ tètè jọyìn wa kalẹ̀ fún ibi tẹ́ ìjókòó nínú ọkọ̀ ọkọ̀ òmìnira yìí kẹ́ ìjókòó mi tọ́ dáa dẹ́ẹ̀ mo ń fi àsìkò yìí rọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń jà sí president ẹ̀jọ̀ ọmọ yorùbá ẹ mọ̀ dára yín láàmú ẹ wá sí president lórí ilẹ̀ yorùbá nìsan òun lọ́rọ̀ yín lọ́rùn ló pè yín ẹ tètè kó léètì ẹ lọ tètè ṣe fídíò ẹ support wa ẹ sọ fún wa pé ẹ support wa tẹ bá ti wá sọ pé ẹ support wa ẹ wá wò báwa ní ọjà fún yín báà ní jà fún yín ẹ ṣe fídíò èmi ò ní lápò yẹn ṣùgbọ́n yẹn bàbá wa tẹ̀ ń sáré gbọ́ ẹ tẹ́ kóra yín jọ tẹ́lẹ̀ fẹ́ sí president lórí ìwèrè nàìjíríà ò pé èyí ó kọyán ìran yóò kàn bàjẹ́ náà ni bẹ́ẹ̀ náà ẹ débẹ̀ náà bí wọ́n bá gbé fún ipò àríwá gbé fẹ́yìn náà bákan náà ẹ̀ ní ẹ bákan náà ni kò sí nǹkan kan tẹ́ ẹ ṣe ẹ lè ṣe nǹkan kan ẹ wo Dubai hmm. nígbà tí nàìjíríà ń la Dubai nàìjíríà yá Dubai lówó council ẹ wo gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ ìlú ẹ wo Germany ẹ wo gbogbo ìlú wọ̀nyí káàkiri tẹ bá dé Kútọ̀nù ń sì Kútọ̀nù ti fáìn gan nígbà tó ọlọ́run yẹn president tó dáa fún wọn abẹ́ẹ̀kọ́ ni ọlọ́run yẹn olórí tó dáa fún wọn ń bẹ̀ àwọn olórí ìwèrè làwọn ní ń bí ẹ bó ṣé bàbá ṣé bàbá ṣé bàbá ṣe kankan nísìn bàbá bá gbogbo ẹ̀jẹ̀ ni ẹ wá ní amọ̀pin bàbá ò lè ṣe kankan ṣé bàbá ṣé bàbá ṣé àwo ni bàbá tí lè ṣe kankan bàbá tó ti darúgbó bó ti kúrú bí òkúta náà tẹ bá ti jẹ tá bá ti jẹ lọ tán ẹ wá sí president ilẹ̀ yorùbá nation àwọn òkú èmi òkú ní ṣe kánsílọ̀ mi ò ṣe kankan bẹ̀ ṣùgbọ́n iná là ń jà fún àwọn ọlọ́pàá wa là ń jà fún àwọn sọ́jà tiwa là wà ń jà fún ìyẹn jẹ́ tí wọ́n yin àwọn ọlọ́pàá wa jẹ́ ilẹ̀ yorùbá yìí ti pọ̀ jù ìyẹn jẹ́ tí wọ́n yin àwọn sọ́jà ọmọ yorùbá jẹ́ ti pọ̀ jù là ń béèrè ẹ̀tọ́ wa fún wọn kò sí kankan tá à ń béèrè jù bẹ́ẹ̀ lọ à ń béèrè ẹ̀tọ́ ọlọ́pàá yorùbá fún yorùbá ni à ń béèrè ẹ̀tọ́ sọ́jà tó jẹ́ ọmọ yorùbá fún sọ́jà à ń béèrè ẹ̀tọ́ custom tó jẹ́ ọmọ yorùbá fún custom ẹ wo bí custom ti wá ń kó ọjà àwọn ìyá mi inú gbàgbẹ inú gbódìjà ń bàdàn ní ìdúnmọmọ sọ ẹ kó rí bẹ́ẹ̀ àwọn ss náà tó ń dá tọrọ tó ráìsì àwọn náà tó ń dá tọrọ fàyàwọ́ ó tiẹ̀ wá fún yẹn gan ìlú ti bàjẹ́ aláàṣemọ́ kíkọ́ ss dss dss káwọn náà tó mọ lọ kó ráìsì káwọn náà ti mọ dá sọ̀rọ̀ fàyàwọ́. boko haram bẹnu gbó dss ọkọ níbẹ̀ o kọ́ lọ pa boko haram bẹnu gbó kọ́sítọ́mù eh, eh, eh, ọlọ́bẹ kọ́sítọ́mù ọlọ́bẹ kọ́lọ́pàá wọn o àwọn ìyá tí wọ́n lọ ń gba owó gbọ́múlé láńtà tí wọ́n lọ ń ṣe bébébé bójú ojí mi ẹ wá lọ ń kó ọjà wọn kódà bẹ́ẹ̀ bá ń ṣe rẹ́sì lórí iná ìṣọ́fẹ́ sọ̀kalẹ̀ kí ló dé gan àdàlẹ́ àbáyé ṣe mọ́ enough is enough ó ti tó kí la ṣe fún yín gan tó a fi jẹ́ pé Yorùbá lẹ́wà gbógun tì àwa la ní omi àìsàn ní gbowó ń bẹ̀ àìsàn Fúlàní ní gbowó ń bẹ ká lọ́mọ yorùbá ló gbé ló bá mú five million jẹ ní tínká fúlàní ó ti ràn lẹ́wọ̀n ẹ wà mọ̀ sọ ẹ̀yin àwọn kan náà tún pẹ̀lú àwọn ní EFCC àwọn ń lé àwọn ọmọ ọlọ́mọ káàkiri àwọn ọmọ tó àwọn ọmọ yahoo tó pé picking pocket olè tí kẹ̀mọ́ yọ owó lápò ni wọ́n àwọn sẹ́nitọ̀ wa àwọn gọ́vnà wa àwọn ọ̀nẹ́rẹ́bù wa tí wọ́n jẹ́ amúrọ̀bà tí ń rọ̀bù báńkì kí ló dé tí EFCC ọ̀lọ́ mú wọn ẹ wo sẹ́nitọ̀ olóríire kan tó sọ̀rọ̀ tó tọ́ yarí ẹ ti rí pé olóríire nìyẹn tiẹ̀ dẹnẹ o oh, bàbá mi eh, ọ̀gá custom tẹ́lẹ̀ yìí Fádáhùnsí ẹgbẹ́ eh, ìyẹn náà sódodo ọ̀rọ̀ irú àwọn tá irú àwọn sẹ́nitọ̀ tá à ń fẹ́ ta tó ṣe àwọn ọmọ Yorùbá dáadáa tó ṣe ránṣẹ́ nìyẹn níbẹ̀ làwọn kan dẹ̀ ti jókòó ẹni eh, wọ́n bá ti dé Àbújá sẹ́nitọ̀ tẹ̀ ẹran lọ ẹ ẹ wo ọmọ mi sinabela ọmọ oró ọmọ dáadáa alálùbáríkà ọmọ ọmọ tó ṣe ránṣẹ́ ó yarí ó ní tẹ̀ bá jẹ́ kí n sọ̀rọ̀ ń sọ̀rọ̀ orí tẹ́rẹ̀ ìyá ń jẹ́ àwọn fámìlì mi pọ̀ ẹ wo sẹ́nitọ̀ yẹn náà ó sọ̀rọ̀ ó dẹ̀ sunkún bàbá wa Paul Adéfarasí náà sọ̀rọ̀ ó ní Nàìjíríà is scam. scam nílùú yìí àdèlè àbáyéṣemọ scam ní àbáyéṣemọ afẹ lọni ẹ wà mọ lé àwọn ọmọ kéékèèké kiri ẹni wọn ṣe yahoo tí wèrè EFCC kan EFCC wèrè kan tí ó rí ọba burú tó lọ fọ ọkàn ọmọ mi kan tó bá ní yahoo ni ti bá gbà ẹ mú ẹ ṣòfò ni kí ló dé gan ẹ wà mọ lé àwọn ọmọ kéékèèké kiri ẹ mọ pọ wọn yahoo ẹ mọ bù wọn so àwọn sẹ́ni tọ̀tọ̀ ẹ̀kẹ́ àtàwọn federal honorable fúlàní tó yẹ kẹ́ ẹ kó níjọ́ tẹ́ ti ń ṣe efcc tẹ́ ń lé ọmọ yahoo kì í àti gbọ́ pé efcc mú ọmọ yahoo kankan ní haúsá rí àti gbọ́ pé efcc kankan ó lé ọmọ fúlàní kan mú níbi kan rí àfàwọn ọmọ yorùbá àfàwọn yorùbá náà mọ̀ mú káàkiri kí ló dé kí la ṣe fún yín gan adìlá àbáyé ṣe mọ́ èdè wọ̀ papọ̀ wá wọ̀ papọ̀ àtàwọ̀ papọ̀ ẹ mọ lọ́nà yín káyọ̀ efcc fún wa tí ọmọ bá mú tó bá wà kí n ti yín gan gbogbo efcc tẹ́lẹ̀ yẹn náà sì fúlàní lọ lórí wọn bẹ́ẹ̀ yorùbá òun ò ní fi yorùbá bẹ̀ láéláé kí ló dé gan kí ló ṣẹlẹ̀ ẹ́ kí ló dé gan ah, ah, kí ló ṣẹlẹ̀ e ẹ wo gbogbo ẹ wo gbogbo AFC e ta nílẹ̀ yìí fúlàní àtàwùsá ni wọn kò sí yorùbá kankan mbẹ yorùbá tó bá wà mbẹ kò ní ní ránkì constable ní ọjẹ gbogbo parastatus ta nílé nílùú ta la wà yìí fúlàní fúlàní fúlàní ni kí ló dé gan ṣé bí wọ́n ṣe ń sọ lórí nìyẹn àdéhùn àbáyé ṣe mọ́ kì í ṣèjà enough is enough ó ti tó yorùbá nìṣẹ́ la no going back dẹ̀ ni so mo rọ gbogbo ọmọ yorùbá tí ẹ bá ti join ẹ tètè tẹ́yọ̀rọ̀ ara yín pé ẹ mọ̀ dáwọn olóṣèlú kan táwọn ń sọ̀sọ́kúsọ lẹ́yìn wọn ò ní làákàyè wọn ò ní làákàyè kankan àwọn ọmọ tó ń ṣe ohun táwọn jẹ ni wọ́n ń ro wọn òru ta ọjọ́ ọ̀la wa àwọn ọmọ wọn ti ń bọ̀ lẹ́yìn oúnjẹ òní tó máa fún wọn bíi ten thousand twenty thousand tó ń fún wọn lé nìyẹn yẹn nìkan òun náà ń rò wọn òru ọjọ́ ọ̀la àwọn ọmọ wọn hmm. ọmọ yorùbá tó bá jókòó tó ronú jinlẹ̀ tó ro ọjọ́ ọ̀la àwọn ọmọ rẹ̀ yóò ẹ ń lọ lù káàkiri àwọn tí wọn làwọn ṣèjọba ọmọ káàrọ̀ òjìlédè ní gbogbo àgbáyé. adẹ ẹwo bí táwọn ọmọ yorùbá wà káàkiri tó ń ṣe wàhálà ìṣe aláṣẹfẹ́ ìkùnà òtútù burúkú aláṣẹdúrógbó ẹwù ìyá tí ń ja ọmọ yorùbá káàkiri mo wo program kan ní ní itro tí wọ́n mú ọmọ yorùbá kan tó lọ ń parọ́ pé bàbá òun àtìyẹ́ òun ti kú tó fẹ́ sáwọ́ bẹ̀ láti pé kóun sá lè rọ́nà kóun lè mọ orí nǹkan kan sí jẹ kóun lè mọ sẹ́ndì owó sáwọn fámílì ẹ̀wò ẹ̀wò ẹ̀wò ayé yorùbá lóde ẹ̀wò ìyá tí fúlàní fi ń jẹ wá àwọn ni wọ́n ń ṣe burú di sèǹjì àwọn ni wọ́n jẹ́ kí dọ́là wọn torí wọ́n mọ̀ mọ̀ ìyàwó Buhari ń gbé owó yẹn fún àwọn fámìlì wọn kọ́ mọ ṣẹ́ kọ́ mọ tà á wọ́n ń tà á lọ́wọ́n fáwa àwa tá a lépo tá a ní gbogbo nǹkan tá a lómi wọ́n fi ìyà rẹ̀ jẹ wá kí ló wá dé táwọn Yorùbá ò ní parapọ̀ ẹwà ọmọ Ìgbò ń sìn wọ́n ti lọ Biafra ti lọ ẹjú kan ní ká ẹjọ́ kan sí Biafra ti àwọn Biafra ti lọ ibob ti lọ àwa ni ká tètè tẹ̀lé wọn kò sí bẹ́ẹ̀ fẹ́ ṣe gbogbo ẹ̀ ń tẹ́ ẹ̀dẹ̀ mọ̀ mo fẹ́ kẹ́ mọ̀ lẹ́nìí kọ́dún tó parí Yorùbá lọ iṣẹ́ tọ́lọ́run ti parí lọ́rọ̀ yorùbá ọ̀rọ̀ yorùbá yìí ọlọ́run ti parí ẹ̀ so gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ bàbá wa a tún fi àsìkò ibẹ̀ yín à ń rọ̀ yín ẹ sọ̀rọ̀ jáde ẹ mọ́ bẹ̀rù kankan mọ́ kò sí nǹkan mọ́ wọn ò lè ṣe nǹkan fún yín kò sí nǹkan so gbogbo ẹ̀yin kábíyèsí wa ọlọ́run jẹ́ mi yóò gùn fún wa a rí gbogbo yín pẹ́ gbogbo ẹ̀yin ọmọ yorùbá tẹ́ ń bú ọba ẹ lọ stop èmi náà ti bọ́ ba mo dẹ̀ ti bẹ̀bẹ̀ èmi ti bẹ̀bẹ̀ ti pẹ́ kí kábíyèsí mi dáríjì mi ọ̀rẹ́ ti dáríjì mi bàbá ti dáríjì ọmọ èlé tó tún fi ń lọ pẹrẹwu ọ̀ nírìsà èèyàn ò ní rí ọ̀sàbí àfín ní ọmọ mi òṣùpá òṣùpá ló kọrin ó kẹ̀jẹ́ pé kò fi ọ̀ní síbi orin rẹ̀ ni ó ní òṣàbí àfín láláàfin kò sí rí fín òṣàbí àfín ní aláàfin ó ní kò sí rí fín àkàndá lalákè ẹ mọ̀ wulẹ̀ kó kéré òwú tán fi ránṣọ́ olówulẹ̀ ń jowó ẹni sọ̀rọ̀ asẹ́yìn lẹ́yìn ẹ̀yìn mú sí bàbá mi olúgbọ́n àtàwọn bàbá bàbá wọn ti bá ń bẹ bàbá mi ọ̀ní ti bàbá dẹ̀ ti darí jọmọ́ ẹ̀ ṣùgbọ́n ẹni tẹ́ fẹ́ mọ kásà pé kẹ́hìn náà mọ fọba táyé ẹ̀ stop ẹ̀ bàbá wo olúwo àti ń bá wọn náà sọ̀rọ̀ kò yé wọn tẹ́lẹ̀ ni wọ́n láà pe àwọn sí làwọn fi ń sọ ogun táwọn ń sọ yẹn ohun tí bàbá olúwo sọ nìyẹn so ti yẹn sìn so wọ́n ní pé àpè àwọn sí làwọn fi ń takù wà bàbá olúwo àti pè é sí báyìí ṣe pé mi àti ìjọ mọ́ra bàbá sọmọ ni bàbá mi ní ẹ̀wọ̀n yìí mo sì jẹ́ bàbá mi olúwo ẹjọ́ èmi o ẹ tètè wọnú ọkọ̀ ọ̀nú àyè o mò ń bẹ̀ ni o ẹ mọ́ tẹ̀lé fúlàní o fúlàní ò lórí kankan tí ó ṣe yín fúlàní ò ní oore kankan tí ó ṣe yín bàbá olúwo fúlàní ò ní oore kankan tí ó ṣe yín ọkọ̀ yorùbá nation dẹ̀ ti fẹ́ sí kódà gan wọ́n dàgbọ́n náà lọ chájì bátìrì ẹ̀ ni ó pọ́n kíkì ẹ̀ lókù o tí wọ́n bá wà lọ kíkì ọkọ̀ yorùbá nation yẹn tẹ́ ẹ̀ bá lọ ráyè ìjókòó ẹ̀ tẹ́ ẹ̀ tí ì jọyìn wáyé bàbá wa tẹ́ ẹ̀ tí ì jọyìn sọ ẹ̀kẹ́ mọ́ gán mọ́tò kẹ lọ bọ́lẹ̀ lórí express ọbẹ̀ tà kẹ́ tètè jọyìn tájọ wà ń bi kẹtẹ fún torí pé gbogbo àwọn bàbá wa Adébánjọ ni o bàbá wa Akíntóyè ni o bàbá wa Ọbásanjọ́ gba àwọn bàbá wa yìí bàbá mi Olúgbọ́n àwọn kábíyèsí wa Ọọ̀ni Aláàfin gba àwọn bàbá wa bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò gbogbo tó máa jókòó àyíká àfilẹ̀ fún ọ́nú ọkọ̀ noa ọkọ̀ Yorùbá nìsàn lọ́yẹ̀ kẹ́yìn ní ọwọ́ bàbá Olúwo kẹ́yìn lọ dámọ́tò ẹ tètè torí pé bàbá mi ni mò ń wá sọ́dọ̀ yín ẹ̀yin náà sì ń wá sọ́dọ̀ mi tẹ mọ̀ bẹ́ẹ̀ tí mo wá mọ́ kí pé bàbá mi kẹ́ pẹ́ láàfin ẹ̀yin náà rẹ̀ ọmọ mi mọ́ bọ̀ wá kí ọ bàbá ni ọjọ́ orí kọ́nà fi ń ṣe nǹkan bàbá wa lẹ jẹ́ tẹ bá ti wà ń pò wa nípò tẹ ń pò ọba tẹ wà yẹn bàbá wa lẹ jẹ́ àdẹ̀gbọ́dọ̀ rí fi àgbọ́dọ̀ sọ ọ̀rọ̀ òdì sí yín so mọ́rọ̀ gbogbo ọmọ Yorùbá tẹ̀ ń bú àwọn bàbá wa ẹ mọ̀ bù wọn mọ́ ẹ dákun ọ̀fọlọ́ǹbẹ̀ torí pé kíní yìí nìsín ó ti dé góńgó pé ó ti dé clamas àwọn náà náà dẹ̀ máa gbé flag lé lọ́wọ́ àwọn bàbá wa iná máa gbé flag Yorùbá nìsẹ̀ lọ́wọ́ kì í ṣe àwa àwa gbọ́dọ̀ fàpọ́nlé fún wọn tọ́lọ́mbà rẹ̀ ti ṣe tí adébítà ń lọ ẹ rí i pé ọba ní kọ̀ǹtró wọn ní Saudi ọba ní kọ̀ǹtró wọn ní Dubai àìmọye ìlú bẹ́ẹ̀ lọ́ba ń pàṣẹ nílẹ̀ tiwa ń bí náà tẹ́lẹ̀ ọba ní ń pàṣẹ àwọn olóṣèlú wa yìí ni wọ́n yí gbogbo nǹkan kó máa bàbá wa lọ́wọ́ sẹ́dẹ̀ mọ̀ àwọn bàbá wa yẹn wò ní fẹ́ kí wọ́n yẹ̀yẹ́ àwọn wọ́n á gbọ́ pé wọ́n lé ọba kan láàfin tí wọ́n dẹ̀ nígbà tí wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ yẹn arúgbó yóò tí ì gbọ́n palẹ̀ ìgbèjà wọn kì í ṣe irú àsìkò yìí lolóṣèlú kan pé òun lé ọba kan láàfin níjọ́ náà ni ó kù tí gọ́vnà kan bá dábàá ilẹ̀ Yorùbá ń bí pé òun yọ ọba kan wọ́n fọlọ́n tó ní ẹ̀mí mi búra gọ́vnà ò ní dẹ́rẹ́ òun ẹ̀yin bàbá yẹn fọkàn balẹ̀ ẹ̀ láwọn ọmọ tó tó kojú ẹ̀ wọ́n fọlọ́n búra ẹ̀yin bàbá mi tẹ jẹ gbogbo ẹ̀yin ọba wa ẹ̀ fọkàn yín balẹ̀ ẹ̀ mọ́ bẹ̀rẹ̀ àwọn olóṣèlú yẹn lásìkò lọ́wọ́ tá a jọ wà yìí kò sí bàbá ba olóṣèlú kan tó lè yọ ọba kan lórí lọ́dọ̀ ẹ̀tọ́ lórí pọ́ support yorùbá nation olóṣèlú ọ̀hún kan babalaba bá àbùkù níbo kò ní dẹ́rọ̀ wò mọ́ ohun tá a jọ ohun tá a jọ ń fà yìí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá gbélé gbà ni brother mi wọ́n fi gbogbo family rẹ̀ lẹ̀ lórí ọ̀rọ̀ yorùbá ó wá wá sí nàìjíríà ọmọ ọkọ nìwọ ohun tí kálukú bọ́ bá rí kí wọ́n mọ sọ́ńpà rẹ wà á dà sẹ́yìn etí ni kí lọ́kàn wọ́n gbọ́ làwọn yẹn ń bi táwọn ń lọ yẹn làwọn ń lọ gbogbo tẹ́ bá rí sọ́ńpà gbó ọ̀rọ̀ ẹ̀yìn ni kò sí tọ́kàn mi bí táwa jọ ń lọ yẹn. táwa sọ mọ àwọn tó ń sọ pé bí illiterate ni bàbá. ẹ ẹ ẹ ẹ kí ni wọ́n fọ ìbò ṣe kí lọ́kẹ̀lọ́kẹ̀ ìbò àbó rìn àbí ìbò ń sin rè ìbò òun náà ta sọsọsọ ni ni ni ni hmm. ni British fi sọ wa. ìyẹn Adéyínká grandson. tèwo ní jẹ́ mi wò rírí wèrè kan tó lóun Yínká àbí grandson tó bá hmm. bí ire kó bá sọ lójú mi. Hmm. ó ní wọ́n sponsor yín ni. nítorí ẹ ti burú ṣé bàbá rẹ̀ ní sponsor mi òun náà sponsor àbẹ́ mi. Hmm. so wọn náà sponsor ní abẹ́ mi ẹ mọ n parọ́ ni ẹ mọ jẹ́ kó bá baba Tinubu ẹ mọ jẹ́ kó bá baba Tinubu mi ò fẹ́ ká fẹ́ nu kan baba yẹn hmm. baba Tinubu ọ sọ̀rọ̀ sókè láìpẹ́ yìí pé tiwa lòun ń ṣe torí baba gẹ́mọ̀ pa àwọn Fúlàní ò ní fún tíkẹ́ẹ̀tì wọn ń tàn wọn ni tíkẹ́ẹ̀tì Yorùbá Nation baba padà gbà yọ padà á sí president Yorùbá Nation ni. Tinubu ń bọ̀ bàbá wa ní àwọn ìjà sọ ń pa ẹ̀mí òfin ìyẹn tó péré ní grandson tó ló ń gbìjà Tinubu yẹn ń ṣeré bàbá ọ̀rẹ́ ń sẹ́ nígbà tí kan péré lójú dùn tí ló ń gbìjà Tinubu nígbà mo gba ti fún ẹni tó ọpọlọ ti dorí kodò tọpọlọ ń dun ọkọ mi àbí ẹ mọ̀ pé yínká sọ yẹn ọpọlọ ń dun ni ẹ̀tọ́ ti tẹ irin mọ́lẹ́sẹ̀ ìlú èbó tí ó lè jáde ìyẹn máa sọ ń pa rẹ̀ de sẹ́kẹsẹkẹ mọ́lẹ́sẹ̀ ìlú èbó tó fi ń sọ tí òmò ti ṣe mọ́ ọpọlọ jẹ́ ti ọpọlọ rẹ ti dàrú yẹn ọmọ gangan. Hmm. mo kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ̀ ń ẹ kéré òkú délé ẹ ní kwájò láéláé ẹ mọ lọrí ẹ mọ bọrí okòlẹ wa yẹn ìlérè láìpẹ́ láì jìnnà ẹ ń bọ̀ lé orílẹ̀-èdè yín láṣẹ Ọlọ́run àlùbáríkà yìí pé inú òtútù bẹ́ẹ̀ ṣe ń ṣe wàhálà tó nílẹ̀ tó ń dá tọrọ kọ́ bọ̀ gbogbo àwọn yẹn wa àtàwọn ìlọ́tún ló sì pé kí wọ́n mọ jẹun kí wọ́n mọ wà ókè ah, Ọlọ́run bá tó láyé tọ́ lọ́run wọ́lá wàhálà tí gbogbo àwọn aráàlú èbó tó wà káàkiri ń ṣe láyé dákun tètè gbòmìnira yorùbá fún wa o tètè gbòmìnira yorùbá fún wa o torí pé láìpẹ́ láì jìnnà gbogbo ẹ̀ tẹ́ wàhálà èbó tẹ́ ń ṣe wàhálà yẹn ẹ̀ ń bọ̀ lórílẹ̀‐èdè bàbá yín láìpẹ́ yìí ẹ gbà bẹ́ẹ̀ hundred percent ni àwọn òṣòlóṣèlú kankan tó rẹ́ mi iṣẹ́ kankan mm-hmm. tó bá dẹ̀ jẹ́ pé olóṣèlú ló rán mi èmi nu ọlọ́run tó yẹ pé olóṣèlú ló rán mi èmi nu ọlọ́run èmi ọ̀dẹ̀ jà fún olóṣèlú kankan mọ̀ ń jà fún ẹ̀ta àwọn ọmọ àwẹ̀tọ́ àwọn bàbá wa ni ẹ̀tọ́ àwọn brọ́dà mi àtàwọn àǹtí mi lórí ọ̀rọ̀ yorùbá ni so ohun táwọn fẹ́ǹsì ni pé kí gbogbo aṣèrà ọlọ́kan yorùbá nation ló gbé bá bàbá wa tinubu máa sọ̀rọ̀ sókè láìpẹ́ báwọn tiwa làwọn ṣe ẹ mọ̀ bú wọn ẹ mọ̀ fẹ́gẹ́ nìkan gbogbo ẹni tẹ́ ń ṣe fídíò tẹ́ ń bú bàbá tinubu mo bẹ̀ yín ẹ mọ̀ ṣe bẹ́ẹ̀ mọ̀ ẹ stop ẹ nídìí ẹ gbogbo àwọn tí ò tí support wa máa support wa láìpẹ́ yìí torí Yorùbá Nation la fẹ́ bàbá náà máa padà wá sí president wa nílé Yorùbá Nation ibẹ̀ ni wọ́n ti gba tíkẹ́ẹ̀tì kí sọ̀dọ̀ àwọn Fúlàní tíkẹ́ẹ̀tì Fúlàní wọn tara wọn àwọn èrè fún tíkẹ́ẹ̀tì mo rọ̀ yín bàbá Tinubu ẹ mọ́ lọ gba tíkẹ́ẹ̀tì Fúlàní wọn mọ́ dá yín láàmú ẹ wá gba ti Yorùbá ilé ìfúnra yín mọ̀ pé Yorùbá ó lọ inú ọkàn yín gẹ́gẹ́ ọmọ sọ fún yín náà pé Yorùbá ó lọ so Buhari Buhari mo tún pè ọ lẹ́ẹ̀kan sí mo ń fi àsìkò yìí rọ ìjọba kọ́sọ́ gbogbo àwọn fúlàní ti ń bẹ lórí ilẹ̀ yorùbá láti sísí lọ kọ́ palẹ̀ ẹrù wọn mọ́ o láti sísí lọ ẹ tún wọlé ẹjọ́ mẹ́ta tún lọ pa bọ́dà wà kan mọ́nu mọ́tò lọ́nà èkó ń bíbà yìí so àrífín yẹn ti wá pọ̀ gan láti monday lọ àfẹwọnugbó ti fúlàní face to face láfẹjọ gbà face to face ló kọ́ ibà gbogbo bitílẹ̀ yorùbá gbogbo bádìrì ilẹ̀ yorùbá àfẹwọgbó tira wa bí fúlàní lọ́wọ́ alágbára lórí ilẹ̀ yorùbá ni o tí ń jí wa brọ́dà mi gbé tí ń kidnap tó ń gba ransom lórí wa ẹ̀ẹ́dẹ̀ níbẹ̀rù ọlọ́run ẹ̀ẹ́dẹ̀ lẹ́sẹ̀jọba alẹ́ wa lórí ẹ́ ẹ̀yin bàbá wa ẹ̀yin bàbá wa bá ẹni láti sọ̀rọ̀ kẹ́ dìde báyìí o because àwa tẹ̀ ń sọba lé lórí náà ń jí gbé yìí àwa tẹ̀ ń sọba lé lórí ni wọ́n ń rape àwa tẹ̀ ń sọba lé lórí ni wọ́n ń kidnap náà ń gbowó náà ń padànù ẹ bọ́ sí pálíbọ́dì dànù jojúmọ́ wọ́n tún jọba gan gbé ẹ wá ẹsẹ̀ ti pé mọ̀kànmọ̀kàn lóye kan oyè tó kan ara. láti ọlọ́run bó ṣe máa rí nìyẹn. ká tó parí ètò ẹ bá wa kí bàbá wa Adébóyè tí ọmọ wọn ṣaláìsí ẹjẹ́ àfi àǹfààní ìkàfé kí bàbá. ṣé bàbá ti sọpọ́ọ̀tì Yorùbá Nation ni táwọn akéwọn. wọ́n máa sọpọ́ọ̀tì bàbá. rọrọrọ àṣe ṣọ́ọ̀ṣì lórí tá à ń ṣe ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ là ń ṣe àti hmm. pásítọ̀ ni àti àfa àwọn àlùfáà wa gan diṣẹ́ fún wa a nígbà tí káwọn bàbá Adébóyè kí n tẹ̀mí pẹ̀lú àwọn yòó bàbá Adébóyè sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Yorùbá ẹ wo iye èrò tí ń bẹ ní ṣọ́ọ̀ṣì bàbá Adébóyè hmm. ṣé báyìí kọ́ wọn sọ̀rọ̀ fún wọn pé kí gbogbo ọlọ́jọ́ Yorùbá Nation hmm. a nígbà tí kí wọn ọlọ́run ọba tó bá ṣe tán fúnra rẹ̀ ni ọmọ béèrè lọ́wọ́ gbogbo ọ̀tá Yorùbá pẹ̀lú ògo ọlọ́run gbogbo ẹni tí ń bínú yorùbá tó ní yorùbá ò ní délẹ̀ lérí wọn ọlọ́run bó ṣe ń pọ wọn ni kọ́ ọmọ pàyàwọ́ kọ́ ọmọ pàgbó fámìlì wọn gbogbo ẹni bọ́dì tó bá ní yorùbá tí ó ti sọ́pọ́tì yorùbá ní sẹ́ gbogbo àwọn tó lágbára lọ́wọ́ gbogbo àti pásítọ̀ ni gbogbo wọn tó bá ní agbára lọ́wọ́ tó bá sì lérò sọ́ọ̀sì tí wọ́n sọ́pọ́tì yorùbá ní sẹ́ wọn ọlọ́run ọlọ́run tí ń bẹ lórí ilẹ̀ tí wọ́n rí tẹ̀rí bí àṣẹ ń jẹ wá tí wọ́n rí pé àwọn fúlàní ń jí wa gbé wọ́n ń gba ransom wọ́n ń dà wá láàmú tí wọ́n sọ̀pọ́ọ̀tì wa bó ṣe ń pọmọ nìkan pàyàwó wọn. bẹ́ẹ̀ ni ó rí ngbọ́lá máa kí bàbá kan. a dúpẹ́ fún gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ jíire àníri jù báyìí lọ ní alẹ́ yìí ẹ tún máa darapọ̀ mọ́ wa ẹ múra o látẹ̀kọ́ láti gbogbo bíi next week saturday ọjọ́ saturday yorùbá nation ọ̀ṣun rally mega rally lọ́sùn peaceful rally ni o ọ̀fẹ́ ti ń parọ́ mọ́ gọ́vnẹ̀ fún ní amọ̀wá gọ́vnẹ̀ sọ bẹ́ẹ̀ gbogbo gọ́vnẹ̀ sọ fún kíkẹ́ mọ́wá gọ́vnẹ̀ sì aṣọ kíkẹ́ mọ́wá sórí ilẹ̀ mo ti wà lọ́sùn láti 1985 ilé bíi mẹ́ẹ̀ẹ́dógún mọ́kọ́ lọ́sọ̀gbọ̀ nìkan gọ́vnẹ̀ sì aṣọ kíkẹ́ mọ́wá sọ rally lórí ilẹ̀ yorùbá kò sí gọ́vnẹ̀ tó tó bẹ́ẹ̀ tá a bá ti parí tọ́sọ̀ à ń lo èkìtì lọ́dọ̀ bàbá mi fáyemí ọmọ yorùbá tàtà ni à ń lọ kwara state gbogbo bẹ̀ láde ọmọ yorùbá tàtà mo fi ń dá ọgbọ ọmọ yorùbá lójú pé wàláyọ ọlọ́run ọmọ yorùbá tàtà ní fáyemí aṣíwájú rere ta lè tẹ̀lé ni níjọ́ tí wọ́n ti táwọn kan ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ìbátan takò yorùbá ni sẹ́gbọ́n kí Fáyẹmí sọ sẹ́gbọ́n kí Fáyẹmí takò wà ní ẹ̀rẹ̀ mú Fáyẹmí Fáyẹmí èsè ń tẹ̀lé takò gbogbo yorùbá ní bẹ́lẹ̀ Fáyẹmí gbogbo ẹni mo fi sọ ọ̀nkú mi fanikàwé gbà fún ẹ kárí ọ̀n o sì jẹnu ẹsẹ mo dúpẹ́ gbogbo Yorùbá pátápátá ẹsẹ o èmi Sunday Igboho rè wọn ò kidnap mi ò sì jí ń gbé mo sì gbowó lọ́wọ́ olóṣèlú kankan àlàáfíà mo wà ọkọ̀ tí mo rà tí wọ́n gbé dé Prado yìí ìgè lónà ń tà mo last year mo fẹ́ fi ṣe December ni olóṣèlú tó bá fún mi lówó